ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù òjò pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rọ irọ́ yìí ò jẹ́ àfà èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀yàn bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgọ́ bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgọ́ fẹ́ ẹni wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó lẹ́pa nínú oyún ìríran yìí ọ̀fẹ́ màmí ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ mà ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ló jẹ́ àdúrà tí ẹ̀rí yẹn ẹ̀tọ́ ẹ̀ sí ní àwa tá ṣàdúrà àórèrè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní pòfo gbogbo ṣòro ayé wa ó ti bòdò lọ àlà ó ti bòdò lọ ó ti bòdò lọ gbogbo ṣòro ayé wa ó ti bòdò. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله gbogbo ọpẹ́ tí ọlọ́run ọba ni à ń dá ọpẹ́ fún ọlọ́run ọba látara orí ìdẹ̀ra tí ọlọ́run ọba tó ṣe fún wa bákan náà ń wá àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba látara iṣẹ́ ọwọ́ wa tí ọba mu tó àti ròyìn ròyìn gbáyẹ nìkọ̀ọ̀kan wa ká mọ̀ dájúdájú pé gbogbo ẹni tí ọlọ́run bá fi ọ̀nà mà kò sẹ́ni tó lè nu onítọ̀hún bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wá sọnù kò sẹ́ni tó lè fọ̀nà mọ́ à ń dúpẹ́ fún ọlọ́run ọba látara pé ó fi wá sí ojú ọ̀nà ẹ̀sìn Islam à ń bẹ lọ́run ọba àdánwò tí máa dé bá ọmọ èèyàn tí ó pòun ò sí Islam mọ́ ọlọ́mọdé òdé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àjẹ́rìí tí ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìgbà yìí bal ọlọ́run bá subhanahu wa ta'ala wa lam yakun lahu kufuwan ahad kò sórogún kan fún ọlọ́run ọba bẹ́ẹ̀ náà kò sí ọba kan fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn náà la jẹ́rìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam abduhu wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn ọlọ́run ọba ni salawatullahi alayhi ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba kọ́mọ bá síwájú ẹ̀dá ànábì muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó bá ti ṣe sí wọn kọ́tọ̀ etí ànábì náà títí dijọ́ gbéǹde àlẹ́kẹ́yà òun àtúnkíra wa káàbọ̀ lórí àkọ́tún ètò àdìsọ́kùn nígbàgbọ́ òdodo tó yẹ kí gbogbo ọjọ́ àtàláàtà lámọ́nra létí ọ̀rọ̀ ọlọ́run ọba à ń bẹ lọ́run ọba subhana wa ta'ala èyí tí a sọ lónìí náà tágbọ́ lónìí náà dákun mọ́sàájú sí wá láǹfààní láyà tẹ̀lẹ̀kẹ́ ọmọ àwọn ń bẹ lọ́run ọba mọ́sí à ń bẹ náà wọ́n gbọ́ ọ̀rọ̀ náà bá tí à ń gbọ́ wọ́n sàbí ó ṣe wá láǹfààní láyé àtàlẹ̀kẹ́ ọ̀hún kókó orí ọ̀rọ̀ wa tá à ń sọ̀rọ̀ dé lórí náà nípa ìmánì kárípà ń tún ìgbàgbọ́ wá ṣe bá ní ọlọ́run bá subhana wa ta'ala ó fi yé wa nínú suratul anfal ọlọ́run bá subhana wa ta'ala ń sọ pé innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum dájúdájú àwọn tá à ń pè ní múmìnì àwọn náà ní tẹ́ pé tí bá gbọ́rọ̀ ọlọ́run ọba ọkàn wọn awárìrì nípa àpáyọ ọlọ́run ọba torí kí ni wọ́n mọ̀ pé jọ́kanjọ́kan làwọn mọ̀ fi lé ayé sílẹ̀ wọ́n mọ̀ pé jọ́kanjọ́kan làwọn pàdé ọlọ́run ọba àwọn lẹ́sìn ògbèjì wọ́n mọ̀ pé jọ́kanjọ́kan ni wọ́n gbà wọn dìde níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tá ń pè múmi nínú ni. kòlóbó wáyé za tó lè yàtì àlẹ́ ìhà àyàtò tí wọ́n bá ka àyà ọlọ́run ọba fún wọn zádàtò ìmáànà ìmọ̀ ṣe àlékún ìgbàgbọ́ wọn wàhálà rọ́bìhìm yẹtàwàkàlù gbogbo àgbẹ́kẹ̀lé wọn pátápátá sọ̀tọ̀ ọlọ́run ọba ní àfarati wọn ò gbẹ́kẹ̀lé wo wọn ò gbẹ́kẹ̀lé ọwọ́ wọn ò gbẹ́kẹ̀lé babaláwo kan wọn ò gbẹ́kẹ̀lé kan wọn ò gbẹ́kẹ̀lé màláíkà wọn ò nìkankan àyàfi ọlọ́run ọba subahá wa wa sọ̀rọ̀ lé lórí lónìí náà ni pé nínú ọ̀rọ̀ bàbá wa ni abdulrahman alihadoriyo bàbá sọ fún wa pé nígbà wọ́n ala wọ́n ní kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn lórí ẹnikẹ́ni ẹni tó ti bàlágà yáni lọ́kùnrin lóbìnrin bàbá dáhùn pé bàbá ní hádọ̀rí sọ wípé hádọ̀rí iná síra bàbá wa náà mà nípa síra sọ wípé ta ó ti pẹ́ tí a gbígbé sọ̀rọ̀ ọgbọ̀n ọdún tí sọ̀rọ̀ àádọ́rùn-ún tí ọgọ́rin ọdún èyàn rí sí ọlọ́run gbogbo àwọn bàbá yẹn náà àwa sọ fún pé awọ́lù mọ́ yẹn jíbọ̀ alẹ́ mukallif nǹkan alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ ọ̀ràn yàn lórí ẹni tó ti bàlágà tẹ̀sí ìṣòlè ìmáàní kó ipò ń tó ìgbàgbọ́ rẹ̀ ṣe ń tó ìmáàní sí gbogbo wàkígbà torí ìmáàní ọmọ ẹ̀dá ó máa ń lékún tó bá ń ṣiṣẹ́ rí ni gbogbo àti ọba ń ṣiṣẹ́ rí ìmáàní ọmọ ẹ̀dá máa ń lékún ni ṣùgbọ́n tó bá ti ẹ́ ìwọ̀ ẹ̀sẹ̀ ní bá ń wù ìmáàní ọmọ ẹ̀dá kí ni ó máa ṣe yọ́ ọmọ nípe yọ́ máa dínkù à ń bẹ náà wọ́n ṣàṣe àlékún ìmáàní fẹ́ni kọ̀ọ̀kan wa lórí eléyìí bàbá fi ń yé wa látara ipé kí ni a gbọ́dọ̀ lọ́tújú bá lára nígbà tí wọ́n ń bèèrè pé ayé jésù láwọ̀ ayé àkàrà tẹ̀wọ̀bẹ̀tẹ̀ ìjọ tọ́ láti pé kí ni kọ́mì ọmọ lọ́tújú bá láàrin òun àtọ́lọ́wọ́n bá subhana wa ta'ala wọ̀yẹ̀ kúùlà tí ó àmọ́ sọ pé àtàyẹ̀ di hanubá ìpè ọlọ́run fẹ́ fọ́nà wọn mi ìwọ àtọ́ ń lọ tútúbá lára tó túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ọba sọ ipe nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ń ní wala yahillu lahu kọ̀tọ́ fún ẹnì kankan ayò hàrà tàwùbátà kọ́ lọ tútúbá lára wala yakub bìlì ń ta sí yóò máa sọ pé àtàyàdì ànàlọ́ igbódìgbà tọ́lọ́run bọ́ọ̀bá ń lọ ní babaláwo tẹ́lẹ̀ ní kò rípọ̀ pátì tọ́ọ̀bá ń lo orí òkè tó ń lọ sẹ̀lẹ̀ tó ń lọ chọ́ọ̀chì ní ìwọ mùsùlùmí kò rípọ̀ pátì padà sójú ọ̀nà ìsìláàmù torí ìsìláàmù tá a máa ń sọ gbogbo wáyé ó náà lè fi falọ́dọ̀ ọlọ́run ọba dina inda Allahi al-Islam nípa ń pè lẹ́sìn lójú wọn ọlọ́run Islam nítorí ìdílé ọmọ ẹ̀dọ́ ọgbọ́dọ̀ máa sọ wípé ah, àtẹ́yẹdì ẹni lọ ikọ̀ tó dìgbà tọ́dọ̀ máa fọ́nà mọ́ wọn fọ́ ìnáwó gbogbo ẹni tí máa ń ṣe eré tó bá ń sọ orí eléyìí ní alámà ti ṣàfihì àpẹẹrẹ olórí ibú lélẹ̀ àmọ́ ọlọ́mọdé asorí ibú láyà tẹ̀lẹ̀ pé ọ̀nà wal islami bẹ́ẹ̀ náà ni ẹni gbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba ni wọ́n tẹ́ǹsì bàṣì rọ́ọ̀d bẹ́ẹ̀ náà ni ẹni tó yẹ pé ojú rí iná rẹ̀ ó ti fọ́ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba nítorí ìdérè àgbọ̀dọ̀ lọ tútúbá lára láti sin lọ ẹjẹ́ ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa nínú sóràtú tawba nínú sóràtú mi tó pé ọlọ́run sọ nínú sóràtú tahrim ya ayyuhal ladina amanu tubu ila llahi tawbatan nasuha ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mú ń pè ń tẹ́ jẹ́ nígbàgbọ́ òdodo tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́sàn lóru ní gbogbo wàkítẹ́ ní gbogbo ìgbésí ayé ìsìláàmù lẹ́ẹ̀ma fi ṣe túbù ilallahi tawbatan nasuha kẹrí pẹ́ túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní túbà ẹni tó gbọ́rọ̀ ọlọ́wọ́ bá tó jùpájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bákan ọlọ́run ọba subhana wa ta'ala ó ní mo pè é sí àníkẹ́ túbá lọ wá sọ́dọ̀ mi ọlọ́run ọba láì jẹ́míyà ní gbogbo ẹ̀ṣẹ̀ yí pátápátá tẹ́ bá rẹ̀ ṣe ẹ̀yùkọ̀ ìtúbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ayé egbò ẹ̀ntẹ́ jùpájù sẹ́lẹ̀ fọ́lọ́run ọba la'allakum tuflihun nítorí bí kékeré bá sórí rí láyà tẹ̀lẹ̀kẹ́ ọmọ bali anabi wa muhammad sallallahu lọ sọ́dọ̀ ọlọ́run ọba واستكفروه ايوا فرج لسد الله وبا فاني تري هو النبي مي النبي صلى الله عليه وسلم اتوب في يوم 100 مره نيبا نغونو at least mun tuba لسد الله وبا سبحانه وتعالى كي وا لو اسي مي pẹ̀lú rẹ̀ nítorí dele agbodo ri pé atuba lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala eyan Ọlọ́run ọba lẹ́yìn tutu báyìí ó wá kọ̀ọ̀kan wa láti pé kíni ká súmọ́ Ọlọ́run ọba ká súmọ́ Ọlọ́run ọba ọlọ́run ọba subhana wa qala Allahu subhana wa ta'ala ọlọ́run sọ fún pé wallahu wa rasuluhu ahaqqu an yurdu'u in kanu mu'minin suratu tawbah ọlọ́run ni wallahu wa rasuluhu ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ahaqqu ńlọ́mọ̀tọ́ an yurdu'u kẹ wá yọnu ọlọ́run ọba kẹ wá yọnu òjíṣẹ́ ni in kanu mu'minin tó bá yẹ pé mu'minin bá lọ jẹ́ bákan náà òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la ta'asal maluki fi ma'asiyatin khaliq kọtọ fún ọmọ ẹ̀dá kan láti pé kí kọ́ tẹ̀lé ọmọ ènìyàn ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ wá ọlọ́run ọba ọba dẹ́dà ìwọ́n tó ń tẹ̀lé àwọn aṣíwájú kan ní fọ́júfọ́jú tó ẹbí wọn sáà ní àáfàá rẹ ni ọwà ní òsì náà ní ọwà mọ̀ òmànà ní ọkọ̀ sí tọ́kàn pẹ̀lú rẹ̀ ọ̀sán tẹ̀lé náà ní ìwọ̀n ọ̀gbẹ́lọ ìwọ́n náà ọ̀gbẹ́lọ ń kálukú wa kárí pé kí ni àtẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run bákanáà wọ́n ń bèèrè pé aliyahilu lahu an yaf'alu fiha biduni an ya'rifa hukma Allahu fi ìjọ tó fún èèyàn kan láti kó ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn biduni láàjẹ́ kí bọ́yá ọmọ ìdájọ́ ọlọ́run bá ti ń bẹ níbẹ̀ ìrun lókì ni àwẹ̀ lọ́gbà ni ìyàwó lọ fẹ́ ṣe ni ìkómọ lọ fẹ́ ṣe ni gbogbo nǹkan tó wá fẹ́ ṣe ní láti kọ ọmọ ìdájọ́ ọlọ́run bá nílẹ̀ bàbá sọ pé wàláyé jésù láwùú àkọ̀tọ́ ah, fún ọmọ ènìyàn àyè fàálù fi fíìlàn kó ṣe iṣẹ́ kan gbogbo tó bá dé wọ́n fẹ́ ṣe àti àyà aláàmù okùnmùnlá òfin tí tó fi mọ ìdájọ́ ọlọ́run kí lọ́lọ́run bá wí kí lànà bíi lórí ẹ̀ kẹjọ́ kan máa tẹ̀lé wọn fọ́júfọ́jú mọ́n yẹ́sùn àni wọ́n ń béèrè pé mọ́n yẹ́sùn wà mọ́n yẹ dẹ̀dí ìbéèrè àwọn wo láàmú béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àbáwọn wo láàmú ṣe àwòkọ́ṣe lára wọn bàbá dáhùn pé wọ̀nyà sálùhùlámà ọ̀ àmọ́ béèrè lọ́dọ̀ àwọn àfáà nítorí ọba mọ̀ béèrè lọ́wọ́ wọn kí ni ìdájọ́ irun kí ni ìdájọ́ àwẹ̀ kí ni ìdájọ́ zaka kí ni ìdájọ́ hajj kí ni ìdájọ́ bá fẹ́ ṣòkú kí ni ìdájọ́ tó bá fẹ́ sí ìyàwó tá a bá bí ọmọ bóòlù àti fẹsẹ̀ tẹ́rẹ́bíà ọmọ kí ni ìdájọ́ ọjà títà kí ni ìdájọ́ alábàágbé kí ni ìdájọ́ ẹbí kí ni ìdájọ́ láàrin òbí sọmọ láàrin ọmọ sóbí láàrin ọkọ sáyà béèrè lọ́dọ̀ àwọn àfà àwọn àfà wo ni wàyà tẹ̀dí lèmọ̀tẹ̀dí náà lè sọ́nà ti Muhammad sallallahu alaihi wasallam kọ́wárí pé kí o fi àwòkọ́ṣe rẹ̀ o fi tẹ̀lé àwọn ni àwọn tó tẹ̀lé àṣẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn tí ń kọ́ṣe súnà ànábì sallallahu alayhi wa sallam alàrí ló sọ léèfún àwọn kì í sọ̀rọ̀ tíra sí wọn tíra ti pẹ́ ti pẹ́ ni tíra gbogbo àwọn àfà pátápátá wọ́n sì ka tíra yìí náà wọ́n náà sọ ibi àá jawab ọ̀yẹ̀ sálù ulama máa bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà wọ́n yá mìmùtẹ̀dí àwọn àfà wo ni àwọn àfà tẹ́ ń fẹ́ tẹ̀lé súnà ànábì muhammad jamis àwọn alì súnà lọ́gbọ́dọ̀ máa tẹ̀lé lọ́rùn mọ́ tẹ̀lé wọn kó sì mọ́ bèèrè lọ́dọ̀ wọn mọ́ ní òhù lamá ni mo tẹ̀bí yìí náà lè sunnati wọ́n ni àwọn wá láwọn àfáànàbò láti fẹ́ dá wọn mọ́ àwọn tá a mọ̀ sàwòkọ́ sí lára wọn àwọn tí wọ́n tẹ̀lé àfẹ́ àti wọ́n tẹ̀lé súnà nábì sallallahu àwọn àfáàwò ni jawab bàbá sọ pé homun ladina yaduluna ala ta'atillah àwọn èèyàn náà ní sọ pé kí tẹ̀lé ojú ọ̀nà tẹ́wàbí Ronaldo ń sọ pé ń tọ́lọ́ wọn bá wí ní wọ́yàzẹ̀rúnà min ti báyìí ṣètọ́n wọ́n sì kìlọ̀kìlọ̀ fún ìfẹ́ mọ́ tẹ̀lú ojú ọ̀nà ṣètọ́n torí pé gidi ojú ọ̀nà ṣètọ́n ojú ọ̀nà tó pọ̀ ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n wọn bá anábì sọ́lọ́lọ́wọ́ níjọkan wọ́n fàlà ó ní azàtọ̀rọ̀ ti mustaqim ilé náà ni ojú ọ̀nà tààrà gbogbo eléyìí ó ní ẹmọ́ tẹ̀lé wọn ó ní àwọn olè mọ̀ tẹ̀lé àwọn tó ẹbí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n á ṣe kìlọ̀kìlọ̀ fún ilá ìgbé kí ni ẹmọ́ tẹ̀lé ojú ọ̀nà àṣetán wọ́n á ní hal yarda li nafsi man radiyat li muflisu ǹjẹ́ ó yẹ ká ní ẹ̀mí tó ẹgbẹ́ wọ́n yíó mú sí ẹ̀ táwọn òbìlẹ̀ jẹ́ sí àwọn ọ̀daràn ń ṣe àwọn tó ẹgbẹ́ wọn ọ̀tẹ̀lé tọ́lọ́wọ́ wọn ọ̀tẹ̀lé súnà níbi sallallahu alaihi wasallam àwọn tó àwọn wíò alladhina da'atini hamaru àwọn tó ẹgbẹ́ wọn rà ẹ̀mí wọn láre ìgbésí ayé wọn rà láre fìgérí tọ́ àti láìpẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́ wa ta'ala ó la ojú ọ̀nà kalẹ̀ fún wa ìpè ilé náà ni ojú ọ̀nà tààrà tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé tọ́nà tọ́nà bẹ tẹ̀lé súnà anábì muhammad sallallahu alayhi wa sallam wàyà àtúlù bíi bukai yawm al-qiyamah ṣùgbọ́n ẹkùn wọn àpọ́njọ́ gbélé al-qiyamah torí pé wọ́n rí pé gbogbo سنة نبينا محمد صلى الله عليه وسلم وشفينا وسيدنا محمد صلى الله عليه وسلم أن ترى لدى الله عن بيبي لدى الله لا تبكني كوفي أشي كونجي لا تتلي وجوهنا سنة نبي محمد olùsìpẹ́ wa aṣíwájú wa ní ọ̀gá wa ní ẹni ẹ̀yìn ní anábíwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run bá kọmọ bá aṣíwájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alaihi wasallam nínú tíra bàbá wa alìhàdọ̀rí yìí náà bàbá fi ṣe oyé wa pé ìlàmù kọlọmọ ìwọ bàbá àti ìwọ ọ̀yá rahimakallahu kí ọlọ́run ọba subhana wa ta'ala kọ́sàánú ẹnì kọ̀ọ̀kan kọ́sàánú wọn náà annani musannifu ọlọ́rí bàbá tó ṣe jíra náà zakara fi hadi alimokadimati bàbá dákọ̀ nínú àwọn ọ̀rọ̀ ìsọsíwájú tó sọsíwájú ni ó mú àwọn mùsáìlì bí ogójì kan wá mínìyàn nínú àwọn ogójì yìí wà àjíbàdì tọ́jọ́rọ̀ yẹn mẹ́mbẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ìtòsí jẹ́ ara mú bẹ́ẹ̀ ìtọ́ jẹ́ ọ̀ràn yẹn bàbá pa ní kí mẹ́tàlá ni wọ́n ìtọ́ jẹ́ ọ̀ràn yẹn tó jẹ́ kí n tó jẹ́ ara mú níbẹ̀ onímélòó ni 27 mẹ́tàdínkì ni mẹ́tàdínlọ́gbọ̀n bàbá fi yí wa pé káwọn tó jẹ́ wájìbí bẹ̀ o amri wajibatu ìtọ́ jẹ́ ọ̀ràn yẹn fannánu salata ashara ashara wahia òun náà ni mẹ́tàlá àwọn náà ni tẹ̀síọ̀rẹ̀ ìmáàni kálífà tó ìmáàni wa tẹ́ ní gbogbo ògbàkígbà ká máa chẹ́kì ìmáàni wa káríbà ń tẹ́kì ìmọ́ni wa gbogbo ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan káríbà ń yẹ wò lóòrèkóòrè ìwọ bàbá ìwọ ìyá mọ́ tún ìgbàgbọ́ rẹ ṣe mọ́ tún ìmọ́ni rẹ mọ́ gbéra rẹ sórí òṣùn ipe a kí ni ìgbésí ayé rẹ ìjọ òtẹ́ ń lékún nínú ìgbésí ayé rẹ bí àbí iṣẹ́ rí rẹ ń dínkù nínú ìgbésí ayé aini pẹ̀lú nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ ọgbọ́dọ̀ wọ́n ni mo àfọ́sẹ́tù ní àdá òdodo láà kò rí kò wọ́n ń sọ àwọn ẹ̀tọ́ tọ́lọ́mọba àwọn ọwọ́ tọ́lọ́mọba gbogbo bí tọ́lọ́mọba ní kò ṣe kó rí kò ń ṣe níwọ̀nba tọ́lọ́mọba fún ọ lágbára gbogbo tọ́lọ́mọba ní kò jìnà sí ọgbọ́dọ̀ rí kékeré o jìnà sí wọ́tọ̀ ọgbọ́tù orí kò túbá lọ sọ́dọ̀ ọlọ́run ni ẹ̀gàn ni kọ́mọ kọ́ máa lọ ilé ẹlẹ́bọ ni máa lọ ilé oníṣègùn ni máa ń gbé ọ̀nwá oògùn àwúre ìbá ti yàn jẹ́ ni iná sọ̀rọ̀ èèyàn lẹ́yìn gbogbo eléyìí kó ní gbégbé máa sí ọgbogbo tó jẹ́ ìwọ̀ ẹ̀sẹ̀ ọgbọ́dọ̀ tó kò jìnà sí wàá ìṣòro lè sáà ní ọgbọ́dọ̀ tó ń sọ ahọ́n rẹ ìwọ ọ̀yá ìwọ bàbá tó à ń bú níbi ńlá yìí à ń ṣépè sọmọ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn máa bá ti yàn jẹ́ wàá ìṣòro lè sáà ní kó dípọ̀ ń sọ ahọ́n rẹ bákan náà wàá ìṣòro jẹ̀mí ìjàwárì orí pé wà ń sọ gbogbo àwọn oríkèéríkèé ara rẹ̀ wà ó bolè lá tó bá nífẹ̀ẹ́ yàn gbogbo tó bá nífẹ̀ẹ́ rí kó nífẹ̀ẹ́ torí tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala mọ́ nífẹ̀ẹ́ yàn torí ilé ayé mọ́ nífẹ̀ẹ́ yàn torí dúkìá á torí pé kí ni ìtẹ̀lé tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala ìtẹ̀lé sunna nabi muhammad sallallahu alayhi wa sallam walbogdo lahu tó bá bínú sí yàn tàbí tó kórìíre yàn kórìíra látàrí pé kò tẹ̀lé tọ́lọ́ wọn bá subhanahu wa

ìwọ bàbá ìwọ ọ̀yá dípí àṣẹ dáadáa ń tẹnu rẹ̀ jáde dípò ń pàṣẹ dáadáa nínú ilé rẹ̀ nínú àdúgbò rẹ̀ ni níbi iṣẹ́ rẹ̀ ni níbi ọjà rẹ̀ ni dípí àṣẹ dáadáa ń tọwọ́ rẹ̀ jáde ń pa àwọn èèyàn láṣẹ dáadáa gbogbo nǹkan tọ́nà ọba tọ́nà ọba kọ̀ tọ́nà ọba ọ̀fẹ́ ipò jìnà sí ilé náà ni àwọn nǹkan mẹ́tàlá kí bàbá mú wá ibi ọjọ́ ọ̀nà wa bákan náà wà á mọ̀ ṣùgbọ́n àwọn fanánà sábà átún wà ìṣòróyìnà masáàlẹ́tì ilé ìjẹ́ 27 tàbí ní kí ni mẹ́tàdínlọ́gbọ̀n wà íyà òun náà ní pé tàhírò tàùbátà gẹ́bí àti sọ́sáájú kọ́ ọmọ lọ́tútù wá lára wà láàbúrú ní fún ọmọ ènìyàn mọ ibi àwọn wúra rẹ pé ọwà lọ́mọ ogún ọdún báyìí ọwà lọ́mọ ogójì ọdún náà ibi bàbá rẹ ń bẹ láyé ìyá rẹ ń bẹ láyé torí ẹ̀ ló fi wá ní jáwọ́ nínú ẹ̀sìn wà ní túbọ̀ wá ń lọ tútú bá lára wà àpẹẹrẹ orí ibu ni àmúbẹ̀ náà wọ́n mẹ́jà sórí ibú láyá tàlẹ̀kẹ́ ọmọ wọ́n náà wọ́n bá ń bí ọmọ sàjẹ́ ká sórí rẹ̀ wọ́n bá kan náà nọ́mbà two wọ́n nẹ́sẹ̀rù náà á zé ilà mùsùlùmí kọ́ máa wo mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́ máa wo níwòkuwò níwò tí ó kó nira bá ọmọ lójú ni wọ́n fojúkojú wo ni gbogbo eléyìí aráàmù ni agbọ́dọ̀ jìnà sí wọ́lì kázibu bẹ́ẹ̀ náà irọ́ pípa ìwọ bàbá onírọ́ ìwọ ìyá onírọ́ ìwọ alájà onírọ́ ìwọ alájì onírọ́ ìwọ àfáà onírọ́ tó ń parọ́ mọ́rọ́ ọlọ́run bá ń parọ́ súnà anábì sallallahu alaihi wasallam

ọ̀rọ̀ tí ò sójú rẹ pàápàá jùlọ wọ̀rọ̀ politics táwà ń bẹ̀ yìí wọ́n mọ̀ sọ nǹkan tẹ́lú mìíràn sọ wọ́n mọ̀ bá jẹ́ lẹ́yìn agbọ́dọ̀ lè pa jẹ̀nà sí lẹ́sìn kúrán fi wá ipé a ah, ìwọ́tọ̀ ń jẹran ọmọ ìyá rẹ lẹ́yìn ọlọ́run bá subhana wa ta'ala ó ní sí wo nífẹ̀ẹ́ sí láti fi kiri kó mú ọmọ ìyá rẹ ni ọwọ́ akú ọwọ́ mú ọ̀bẹ ọwọ́ ń gé ẹran rẹ̀ ọwọ́ ń jẹ sẹ́nu ibi tí ó nífẹ̀ẹ́ sí bí ó ní ọkọ̀ ó kórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ lẹ́yìn ní ọ̀rọ̀ tẹ́ gbé ń bèèrè lọ́wọ́ anábì sallallahu pé kí là ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn náà ní pé kí ni tó sọ fún ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ tó ẹgbẹ́ tó bá wá gbọ́ tínú rẹ̀ ó bàjẹ́ tínú rẹ̀ nítòsí ilé náà ń pè lọ́rọ̀ ẹ̀yìn nípa ara yín ni ẹjọ́ máa sọ̀rọ̀ dáadáa ni kẹ́nìkan bá ti wá yẹ kó ń bẹ̀ tán ẹ ti dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ́nu wọn kò rí lágbájá wa bákan náà nọ́mbà fọ́ wọ̀nà mímọ̀tù nípa òfófó ìwọ ọ̀yà olófófó ìwọ bàbá olófófó gbọ́dọ̀ rí pò jẹ́nà sí aráàmù ni gbogbo tí ń jẹ́ aráàmù láǹkà fún ràkàrípà jẹ́nà sí níjọ́ kan anẹ́bì sallallahu alaihi wasallam nígboro Madina ó ń kọjá lọ ó wá rí àwọn sàárè méjì kan ó wá ń sọ fún àwọn sàárè pé àwọn sàárè méjì yìí o ibi wọ́n fi àzábà wọ́n fi ìyà jẹ wọn nínú sàárè alhamdulillahi rabbil alamin wọ́n fi ìyà jẹ nínú sàárè nínú sàárè jẹ́ wáyìí ó ní alákọ̀ọ́kọ́ nínú òfófó ní máa ṣe káàkiri ìwọ bàbá olófófó ìyẹ́ owó ìyá olófófó ó ti darú lúrúpọ̀ mọ́ sápà ó ti lé ọmọ ìyàwó mi ó ti lé kúrò lẹ́dẹ̀ ọkọ látara òfófó ó ti ọkọ mi gan ó ti lé ó ti ó lé rẹ̀ kúrò nínú ilé rẹ̀ ni òjìnà tí òfófó ti ṣe ìwọ ìyá ìwọ bàbá bákan náà wàlẹ̀ kíbrù nípa ìgbéraga

nítorí ìdílé ìgbéraga yorùbá náà sì sọ ìgbéra sẹ́lẹ̀ ni ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ onígbéraga ẹ̀já pàtì ní gbogbo ìgbéraga tó bá ń ṣe nínú gbólóhùn ẹnu ìgbéraga mẹ́mẹ́ kó rí bíi ọ̀rẹ́ ya apá rẹ̀ mẹ́ pàápàá jùlọ fáwọn òbí rẹ̀ fáwọn ẹbí ara ọgbọ́dọ̀ rí bíi kíni fún àwọn ọmọ mi ní ọgbọ́dọ̀ rí ọ̀rẹ́ rà lẹ́nẹ̀ fọ́lọ́run ọba subhanahu ìgbéraga tí máa ń bẹ nínú báyẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká fílẹ̀ ká jáwọ́ mẹ́ kálíbà ojúrere ọlọ́run kálíbà rí ojúrere ọlọ́run ọba kálíbà jẹni tí ó gbé ọlọ́run ọba sànú tí ọkẹ̀ wà ní ayé àtàlẹ̀ kíyàmù wàlẹ̀ ojúbù bákan náà mótómótó agbọ́dọ̀ rí pékin àjìnàzí tá à ń pè ní mótómótó náà ìkan náà ní pẹ̀lú ìgbéraga ṣùgbọ́n ẹlòmíì ń bẹ aṣọ ní ọwọ́ ni yóò máa gapá bàtà ní ọwọ́ ni yóò máa gapá nípa kí ni pàṣẹ àrí ni ogun tá ń pè torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá ń pè àṣẹ àrí ni ó lé òun náà ni pé kàbáyìrí ni ṣùgbọ́n kí ni tó jẹ́ asgar tó yẹ kí ni ṣírkù asgar ni ẹbọ kékeré ni là ń pè ní sí àrí ni kí là ń pè sí àrí ni gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó yẹ pé òṣè torí tọ́lọ́ wọn ba ìrún lọ fẹ́ kí ni kùránì lọ fẹ́ kà ni ìmọ̀ lọ fẹ́ sọ ni wáàdí lọ fẹ́ ṣe ni tó sáfẹ́ káwọn èèyàn rí ọ ibi ìwọ náà lọ ń bẹ́ńbẹ́ gbogbo ilé tí e a rí mi ni agbọ́dọ̀ rí pé kí ni àjìnà sí síárì mi síárì mi máa ba iṣẹ́ ọmọ èèyàn jẹ́ ni tí wọ́n bá ń ti síárì e, kódà wọ́n bá ń kírun lọ́dún ti kiri àtọ́ àrígbé nìkan á wọlé tí wọ́n náà tún kiri ààrẹ ṣe òsì síárì mi e torí ìyẹn ni tó bá di jọ́ gbéǹde àlẹ́kẹ́yà wọn ànábì sallallahu fi yẹn pé ọlọ́run sọ pé lọ bẹ́ni tó ṣe ń torí rẹ̀ kí torí tèmi ọlọ́run bá lọ fi ṣiṣẹ́ kọsán lẹ́sàn tí ó sì lẹ́sàn ìwé ọjọ́ sanjọ́ gbéǹde àlẹ́kẹ́yà wọn gbogbo ni ọgbọ́dọ̀ mọ̀ sí síárì mi ṣé láàrin wa tọ́lọ́run ọba subhanahu wa ta'ala

ìtànpẹ́ ní kéta kọ́nà ọba kó ṣe orí fún ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ kankan mọ́ bínú rẹ̀ bí kọ́nà ọba kọ́ parẹ́ pẹ̀lú orí tọ́nà ṣe fún ni owó ilé à ń pè ní asada ni owó lọ́lọ́run fún yẹn ni ìwọ́n tó lówó lọ àà ah, mọ́ bínú rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdúró mọ́ ní asfala minkum owó ẹni tí ń bẹ nísàlẹ̀ tọ́nà sọ orí fún tí ò tó tiẹ̀ ti ń bẹ lábẹ́ rẹ̀ wà láti ń dúró mọ́ ìfọ̀kẹ́ mọ́wọ́ ẹni tí ọlọ́run sọ orí fún tó ju ọlọ́ torí pé kí ni ọjà láìmoore sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wà fojú di ìdẹ̀rọ ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún ọ nítorí ẹlẹ́yìn ọ̀pọ̀ ọmọ ṣe ásádà kì í ta yí ó máa ń jẹ kí ni ó máa ń jẹ ẹsẹ̀ rẹ ọmọ ìdá ni gbogbo tọ́nà ọba ṣe fún ọmọ ẹ̀dá tó ju tiẹ̀ lọ tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni pé dúpẹ́ tọ́nà ọba ṣe fún na àìmọye ẹlòmíì tó lójú tó fi rí na ìwọ létí tó fi ń gbọ́rọ̀ àìmọye ẹ̀ tó létí tó fi gbọ́rọ̀ ìwọ́ lálàáfíà àìmọye ẹ̀jí ọ̀lálàáfíà ọ̀wọ́n ti ásádà asada yìí ó mọ̀ jẹ́ iṣẹ́ rí yẹn ni àbẹ̀lẹ̀ wọn bá subhanahu wa ìdáǹpẹ̀ ní ìlara ni àbẹ̀dọ̀ ló pa jìnà sí haramu ni wàlì bákan náà wàlì bógodò kọ́ mọ kórìíre yẹn eléyìí náà haramu ni ọgbọ́dọ̀ mọ kórìíra mùsùlùmí ẹ̀ẹ́dẹ́ ẹgbẹ́ rẹ tọ́lọ́ náà lọ́sẹ̀dá rẹ̀ wọ́kọ́ lọ́sẹ̀dá rẹ̀ wà rọ́ ìyàtí fálọ́ alàlìgọ́rì bẹ́ẹ̀ náà kọ́ ọmọ sí àjùlọ lórí ẹlòmíì nítorí ọlá tọ́lọ́ ń ṣe ní kankan

kò fi ọlá hán pàápàá jùlọ àwọn òbí gan àwọn ìyá mi wọ́n rí pé wọ́n máa bú ọmọ wọn orí ẹ bàjẹ́ ni orí ẹ burú ni kò ní dáa fún inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀dàkùn ẹ̀jẹ́ ká jáwọ́ mbẹ̀ wọlé amsa àgbọ̀dọ̀ máa bú yẹn lẹ́yìn ilé náà ni halari ní kọ́ wa lórí àwọn nǹkan 27 tó fi ran alé gbogbo nǹkan yí aráàmù ní agbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwì àwọn àfáà ti kà fún wa àti gbọ́ ṣùgbọ́n àti wá mọ́ ká mọ́ mú ló ń kọ́ wà bákan náà wà lè hápasù ká mọ̀ sírí ẹ̀gbẹ́ máa bábù ìlú olóbìnrin sírí pa máa bọ́ ọmọge ọlọ́mọge kọ́ mọ́ bá sírí pa sírí ẹ̀gbẹ́ máa bá yàwó yàwó máa bá àsàwàdà kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ máa bá àsàwàdà kọ́ máa fọ́gbára yín ilé àrámù ni kẹ́ máa lera yín káàkiri pàpà jùlọ nú yáàjì àǹbẹ̀ náà gbogbo ilé gbogbo eléyìí kọ̀tọ́ sí ilé náà ní wọn nǹkan nǹkan dábàrà wa sọ nípa nǹkan àrámù pẹ̀lú ògọ́lọ́n tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á tẹ̀síwájú nípa nǹkan tí wọ́n sọ fún àtàkì àrámù náà gbọ́dọ̀ tó bá jìnà sí à ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àtẹni tí ó sọ àtàwátà ń gbọ́ kó sọ ẹni sábàbí rere fún aláyé àtàlẹ́kẹ́nu kó fún alógun apára láti kó fòótọ́ hàn alóòótọ́ kó fún alágbára àti tẹ̀lé kó fi rọ́ hàn wá ní rọ́ kọ́rí pé kí ni kó fún alágbára láti pé ká jìnà sí wassalamu alaikum wa rahmatullah wa barakatuh àdìrìtàwà yìí ẹni onímọ̀ yóò dẹ̀rù ayé yóò dẹ̀rù òjò pẹ̀lú ajẹ́ yóò dẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rọ ìrọ̀ yìí ò jẹ́ àfà èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀nyán bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́. ẹni wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlá omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlá omi ọ̀fẹ́ máa ló jẹ́ àdúrà tí ẹ̀rí yẹn ẹ̀tọ́ ẹ̀ sí ní àwa tá ń ṣàdúrà àórèrè jẹ́ ò ní jogún àbámọ̀, a ò ní pòfo. Gbogbo ṣòro ayé wa, ó ti bòdò lọ. Àlà ó ti bòdò lọ, ó ti bòdò lọ. Gbogbo ṣòro ayé wa.